الحمد لله الذي يسر لنا رمضان هذا العام قيامه وصيامه وصدقاته وثقواته وأعماله جميعا لك الحمد يا الله ولك الشكر كله يا رحمن والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واحمدوه على نعمه الجزيلة وآلائه العظيمة أعظمها الإسلام وإتمام شهر رمضان عباد الله واسألوا الثبات بعد رمضان على هدايته وتوفيقه وعلى دينه وعبادته لأن العبادة لا تنقطع إلا بعد الموت والعبادة مستمرة بعد رمضان عباد الله قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين عباد الله العبادة هي الغاية من خلق الله تبارك وتعالى للكون وما فيه قال الله عز وجل وما خلقت الجن والإنس إلا ليعبدون نسأل الله عز وجل أن يجعلني وإياكم من المتعبدين المخلصين المحسنين الفائزين بجنته يوم القيامة adúpẹ́ fún ọlọ́wọ́ wa ọlọ́wọ́ bá tí adúpẹ́ fún ọ̀nà lọ́ba tí ó ṣe àwẹ̀ Ramadan tọdún ni tó ṣe ní ìrọ̀rùn fún wa láti gbàátán pérépéré ọlọ́wọ́ adúpẹ́ o azẹ́ dìde níbẹ̀ ọlọ́ni ọrọ̀rùn fún wa akítàráwì Ramadan ọlọ́wọ́ adúpẹ́ o ọlọ́wọ́ bá aláṣẹ àwẹ̀ náà nírọ̀rùn fún wa gbogbo àwọn tó fẹ́ sí sàárà ọlọ́run ní ọ̀rọ̀ wọn lọ́rùn ẹlòmíì kìí ṣe sàárà tẹ́lẹ̀ àmúgbà tí Ramadan dé ọlọ́run jẹ́ ń pa òun náà ṣe sàárà àwọn tó yọ sàká wọn yọ kálukú náà ṣe dáadáa aṣẹ àwọn yẹn lẹ́nu gbogbo ń tàà ṣe yìí ọlọ́run kan ní ọlọ́run ni ọlọ́run ò sí rọrùn fáwọn míì ọlọ́run àdúpẹ́ o àwọn abẹ́ pẹ̀lú agbára rẹ̀ mọ́ṣẹ́lẹ́yìn ní àgbà mọ́fẹ́ kọ̀ọ̀kan wa mọ́ṣàdí àpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nílé ayé ìgbàtàbà wá kú láyé mọ́sàjá kú pẹ̀lú dáadáa kọ́lá mọ́sà fún aláti bọ̀tán rí kọ́lá sí wálọ́mà aljanna kọ́lá mọ́sà wálọ́mà ná ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run ọlọ́run ànábì wa Muhammad kọ́bá gbogbo àwọn ará lérè pátá àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ́sọ́bá tá a sìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run

Eh, àwọn fámílì annabi ni wọ́n pè ní alihi ọlọ́mọ́sàbà kẹ gbogbo wọn àwọn ọwọ́ sahabihi gbogbo àwọn sahaba tó bá ṣiṣẹ́ torí iṣẹ́ yìí ọ̀pọ̀ púpọ̀ ó tóbi púpọ̀ ọlọ́yìn abubakar omar usman ali àtàwọn sahaba mi abu raira ọyẹn eh, tọ́láha eh, abu ubaida ọlọ́yìn àwọn muawiya hamza wọ́n pọ̀ gbọ́ àwọn sàábà àwọ̀ yẹn nìkan lẹ́nu wọn ọlọ́mọsọ̀wọ́lẹ́ lórí burúkú tí ó pè sàábà báyìí lòun bá jà ilé nìkan lòun bá rẹ̀ èmi ọmọ ẹgbẹ́ bàbá rẹ̀ ń bẹ̀ láàrin gbogbo àwọn sàábà tàlẹ́gbẹ́ àfáà rẹ̀ ní gbogbo àwọn sàábà ìgbàgbọ́ tàwa mùsùlùmí tí ò ní dàrú láíláí onílẹ̀ gbogbo àwọn sàábà pátá ẹni rẹ̀ ọlọ́run ọba aláàsì gbé wọn kalẹ̀ lálàrán sẹ́fẹ́ sin ọlọ́run wọn mú lẹ́sìn nákàlù ààrẹ dínà ilẹ̀ iná ọlọ́run tó wá ṣàánú wọn àwọn ni wọ́n gbé ẹ̀sìn yíwá fún wa àwọn náà gbà lọ́dọ̀ ànábì wọ́n wá sọ fáwọn tábì'un àwọn tábì'un sọ fáwọn tábì'in tábì'in tí tó fi wá dọ́dọ̀ àwọn ìmáàmù Málìkì Ṣáfì Abu Hanifa Imam Ahmadu Ambal وبلاد أبوان وشيخ الإسلام ابن تيمية رحمة الله عليه شيخ محمد بن عبد الوهاب ti dọ́dọ̀ àwọn bàbá sẹ́kù bumbaz ofemin alalbani èyí kárí gbogbo àwọn afẹ́sì tí wọ́n ti lọ ọlọ́mọ́sàbà dájúgbó wọn pọ̀ kẹ́ ọlọ́mọ́sàbà sí wọ́n lẹ́ni rẹ̀ èyàn máa yá mi nínú ẹ̀sìn wa ẹjá lọ lè bẹ̀rẹ̀ ọlọ́run ọba ká máa dúpẹ́ lérí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa pọ̀ èyí tó tóbi jù ń bẹ òun náà ní islam islam náà kọ́lọ̀ máa gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ẹ̀rí ìbádà àwẹ̀ bá a ṣe parí àwẹ̀ yẹn inú ẹlòmí ti ń dùn wípé ah, àsìkò jọ́sìn ó ti tán àsìkò sinmi ti dé ẹni bá máa ti ń ṣe eh, ìta akọ́ ní Ramadan àsìkò tábẹ̀rẹ̀ sí practice ẹ̀ náà ní ìbẹ̀rẹ̀ Shawwal a máa wá lò bẹ́ẹ̀ títí tí Ramadan ti ń bọ̀ fi tún dé àmọ́ kí Ramadan ti ń bọ̀ kó tó di pé yóò dé ìjọsìn yóò máa mẹ́hẹ̀ díẹ̀díẹ̀ yóò máa kéré díẹ̀díẹ̀ tí Ramadan tó ń bá tún dé ọlọ́run tún ó ti ṣe ni yóò tún fún wa Ramadan ó wá láti wá tún wa ṣe ni láti wá ṣàlàyé bá ṣe lo ayé wa gbogbo táṣẹ́ ní Ramadan pátá bá a ṣe lè ṣe bí ti Ramadan ẹmẹ́jà fílẹ̀ rárá o ẹmẹ́jà fílẹ̀ o Ramadan wá kọ́ wa ní àwọn nǹkan téèyàn máa ń ṣe téèyàn fi ìdó lórí láyé àti lọ́hùn Ramadan òun lọ́wọ́ lọ yìí àwẹ̀ lọ́bi kankan àwẹ̀ sì sẹ́kù lẹ́yìn náà ìmọ̀dìdé lóru ọ́sẹ́kù ẹgbọ́n tó ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdáyín fún kankan torí ẹ̀sìn mo ṣe dáyín ṣẹ́rí gbogbo tọ́lọ̀ ń dápátá yẹn ọlọ́run dá fún antorí kó lè bá mẹ́sàn rọrùn fún wa ní bóòrùn bá yọ ọlọ́run bá yọ ọ̀rùn yẹ jáde kó lè bá ma já ma rí náà kíyàwó tí a jẹ́ obìnrin alikirun masalasi alikirun lé kalima pé alifajari ti yọ àsìkò àsùbá tó oòrùn ti wọ̀ àsìkò magribi tó sẹ́rí omi tọ́lọ́ọ̀bá aláàfin sókè yẹn tí ń rọ̀ yẹn àti ìdí jáde nínú lẹ̀ ọlọ́ọ̀bá aláà ayé hakúlá azihin ni'am gbogbo àwọn ìdẹ̀ra yẹn ọlọ́ọ̀bá aláà gbé kalẹ̀ fún wa torí kalibà ma sí so omi kalẹ̀ torí ìrọ̀lọ́run fi mú omi jáde láti ìsàlẹ̀ o ẹ̀rí gbogbo aṣọ táwọn yẹn ọlọ́run bá aláà ó fi ìmá rẹ̀ mọ́ àwọn èèyàn kí wọ́n máa sọ igi ìdásọ́ gbogbo aṣọ táwọn yẹn ọlọ́run bá ní kó tó ṣe lẹ́tọ̀kùn mi ń dẹkùn lè mọ́sídìrì ní ẹwọ́ sọ tó dáa tẹ́ẹ̀bá lọ́lẹ̀ kírun ní mọ́sálásí káwọ́sọ lọ́bí ìyàwó káwọ́sọ lọ́bí iṣẹ́ ìdẹ̀ra yẹn ó tẹ̀lé ìdẹ̀ra aṣọ táwọ̀ lọ ni torí kalẹ̀ máa wọ́sọ lọ mọ́síláṣí ìkẹlẹ̀ lọ́wọ́ bá aláà ló fi gbé aṣọ kalẹ̀ bẹ́ẹ̀ náà ló ń jẹ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn fruit gbogbo àwọn vegetables gbogbo dáńjẹ pátá yẹn ọlọ́run dá ń torí kó lè bá fún wa ní agbára láti máa ṣe Allahu Akbar lọ́lọ́run fi ní wọ́n lẹ́sẹ̀ kọlakọlakùn máa fẹ́ láàbí jẹ́míà ọlọ́run bá ní gbogbo tí mẹ́rin ilẹ̀ pátá ọlọ́run bá ní mo ọlọ́run dásánmà ó dálẹ̀ ó kó nǹkan sínú ẹ̀ ó kó nǹkan sábẹ́ ẹlẹ̀ ọlọ́run bá alá ọ̀sẹ̀ wàá kó àwa wá síbẹ̀ ọlọ́run ni wọ́n máa wúmi ru ọlọ́run bá ní mọ́sẹ̀ darí ìṣẹ́lẹ̀ ayé yẹn ìran yíṣẹ́ kankan o illa liya'budullah lẹ́yìn kẹlẹ́ ò ní sin ọlọ́run láyé kẹlẹ́ kírun láyé mukhlisina lahu din ẹ má sin ẹbọ ẹ má sin òsà ẹ má sin oṣù èmi ni ẹsìn mukhlisin lahu din unafa wa yuqimu salat torí irun ni o wọ̀yí tó saka lẹ́yìn náà yìí tẹ́ bá ní kẹbù fáwọn tí ó ní wàdáàlìkà dínú lọ́kọ́ yìí ma ọlọ́wọ́n bá ní ẹ̀rí pé ẹ̀sìn yìí ẹ̀sìn tí ó dáàrí tó yẹ kẹma ṣe ẹ̀yọ́ ma nínú ẹ̀sìn wa intaha ramadan wọ́lá mtẹ́mtẹ́hìlì ibadat ramadan àti lọ ibada ọlọ́wọ́ gbogbo ẹni tí máa ń gba 13 14 15 oṣù ojú ọrùn tí wọ́n ti ń gbàjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tán wọ́n ó sì fún ní ládàá tí ó fi ọdún kan gbà wẹ̀ ọdún kan ẹ̀ nígbàtí yẹn gbàwẹ̀ lọ́dún kan ẹ̀dàkùn tó tọ́lọ́wọ́ bá wa in tí ó sẹ́kù fún aná ní tí gbogbo àwọn sàtífíkẹ́tì wa tí ó bá wúlò máa bẹ́yìn bá ti dákẹ́ personality wúlò máa bọ́ bá ti dákẹ́ aṣọ àti bàtà wúlò máa ilé rẹ̀ wúlò fún ọmọ àwọn ìyàwó rẹ̀ gan wúlò máa àwọn lẹ́lẹ́fẹ́ lómìn ọkọ rẹ̀ ó fẹ́ lómìn lọ́dọ́gbọ́ta fẹ́ dásún yẹn gbogbo àwọn properties tó ń kójọ kò ní wúlò mọ́ ní tí ó wúlò náà ní kó fi ẹ̀sìn sọ́run inú àwọn ẹ̀sìn tá fi sọ́run tá lọ lè bá òun náà ní ká máa gba àwẹ̀ dáadáa ni àwẹ̀ gbígbà ọlọ́run ọba aláma fi ń fẹ́ míyàn má àwẹ̀ gbígbà ní máa jogún bẹ̀rù ọlọ́run fún yàn ẹni máa fẹ́ bẹ̀rù ọlọ́run kó máa gba àwẹ̀ ẹni máa fẹ́ bẹ̀rù ọlọ́run ọba kó máa gba ọlọ́run bá ní la'allakum tattaqun ọlọ́run bá ní gbàwẹ̀ Ramadan kẹrẹ lékún níbẹ̀rù ọlọ́run a jẹ́ pé àwẹ̀ yìí máa ń léyàn kún níbẹ̀rù ọlọ́run tó bá sì tún bẹ̀rù ọlọ́run wàláhì ọlọ́run bá aláwọ̀ mọ́sánú rẹ̀ wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́run tó bá bẹ̀rù mi wọ́n máa sínà fún wa yarzuqhu min haythu la yahtasib wọ́n máa mọ́ sọ ojú rẹ̀ ilé ayé ló ní ìtumọ̀ kò ní dáràn bọ̀yàn lọ́rùn òun náà ní dáràn bọ̀yàn lọ́rùn ẹ̀mí balẹ̀ látara àwẹ̀ gbogbo àwọn ọmọ wa àwọn ìyàwó wa ẹ má jẹ́ wọn sinmi àwẹ̀ o àwẹ̀ ọlọ́mọ fi ń tún ìdílé ìdílé tí wọ́n ń gbà àwẹ̀ tẹ́ẹ̀bá ti ń gbà àwẹ̀ ọlọ́mọ bá aláwọ̀ tún yọrọ ṣe dáadáa Ramadan ó náà ní sọ́ọ̀mù kágbàwẹ̀ mẹ́fà nínú oṣù tàwà yìí oṣù sawal oṣù tọ́tẹ̀lé ramadan ànábì wa muhammad sallallahu alaihi wasallam ànábì ni man sọ́ọ́mà ramadan gbogbo ẹni tọ́gbàwẹ̀ ramadan thumma atba'ahu sittan min shawwal tó ní tọ̀hún tó tún wá gbàwẹ̀ mẹ́fà nínú oṣù sawal kana ka siyami dahar nígbà tó fi odidi ọdún kan tó fi gbàwẹ̀ ni àwẹ̀ ọjọ́ mẹ́fà péré àwọn mi ti bẹ̀rẹ̀ lé ní àbọ́lá tọ́bá

tó fi ọ̀ràn yàn lẹ̀ tọwá kú o ti dáràn lọ́run tọ́wọ́ bá gba sítọ̀ ṣàwàl ládà lò nígbà ọ̀daràn ẹ̀hẹ̀n kọ wá fi ìtọ́jẹ́ lẹ̀ tọ́jọ́ ọ̀ràn yàn kọ máa gba sítọ̀ Ramadan ẹni tó gba Ramadan tán pátápátá thumma lẹ́yìn náà atba'ahu ó wá fi tẹ̀lé Ramadan tó gbà ọkọ̀ Ramadan tán ó sì wá fi sítọ̀ tẹ̀lé abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọlọmọ́sà ìjọ ọ̀rọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa ìbádẹ́lá ẹ̀yẹ rúsùn wa Ramadan ó dé wá fún wa ó dé láti wá tún wa ṣe ó dé láti wá tún wa ṣe nínú àwọn àtúnṣe tó yí Ramadan sínú ayé wa òun náà ní pé ara wa balẹ̀ jàgídíjàgan wàhálà fitna ó dópin àgbọ́jà pẹ̀lú ọkọ àtìyàwó àgbọ́jà pẹ̀lú bàbá àtọmọ àgbọ́jà pẹ̀lú ọ̀gá àtọmọṣẹ́ gbogbo bọ́stọ̀bù là ń lọ gbogbo ẹ̀ pátápátá ń lọ ní ọ̀rọ̀wọ́ rọ̀ṣẹ̀ ẹ̀ Ànábì ní kọ́dà bí wọ́n bá ń bú ọ nínú àwẹ̀ àbẹ́nìkan ló wọ́n bọ ọjà sọ pé ìmì sọ ìm èmi ń gbà àwẹ̀ ẹ̀mí Ramadan bá lọ tán ní padà sídọ̀ ọmọ táyẹn ò ní padà síbẹ̀ Ramadan wá gba ọmọ táyẹn lọ́wọ́ rẹ ni ọwọ́ gba jàgíjàgà yẹn lọ́wọ́ rẹ ni tó bá tó padà síbẹ̀ Ramadan sàǹfààní nìyẹn adágùn tó tọ́lọ́wọ́ bá ẹjẹ́ jẹ́yàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà ibadu rahman lè nínú yẹmùsùn alàlá ardà haúnà ọlọ́run láwọn ẹni rẹ̀ wọ́n mọ̀ lọ jẹ́ẹ́jẹ́ ẹ̀dà khatabahum al-jahiluna qalu salama táwọn aláìmọ̀kan tán bá ti fẹ́ sọ̀rọ̀ burúkú sí wọn tí wọ́n ń bú wọn tí wọ́n ṣe pẹ̀lẹ́ wọn wọ́n ni àlàáfíà kọmọ bí mìíràn kọ́lá kò sọ̀rọ̀ ọmọlúwàbí ní ẹ àmọ́wọ̀ tí ọwọ́ bẹ́wulẹ̀ ẹlẹ́lẹ́lẹ́mí ògbéláwà ní kalẹ̀ pé ìjàlógún tó mẹ́jà báyìí ẹ̀hẹ́ nídi bẹ́ẹ̀ lẹ́yìn mùsùlùmí mùsùlùmí ò rí bá ní ibi adún jagun ẹ̀sìn ọ̀tọ̀ lókun jihadi bá dẹ́ ẹ̀hẹ́ ọ̀tọ̀ àmọ́ ń lọ láàrin ìlú ń lọ láàrin ẹbí láàrin ará òun bẹ̀rẹ̀ sí fàjà fàwálà fàwálà ọlọ́wọ́n bá ní àwọn ẹrú ọlọ́wọ́n bá ìṣe bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sà fàwánà sínú ẹrú rẹ̀ lẹ́yìn náà ìmá dìde lóru tá dìde lóru rẹ̀ ẹmọ́jà fílẹ̀ o ibi kìyàmù lẹ́yìn yẹn oní alágbára rẹ̀ wà tó fi jẹ́ pé gbogbo ẹnu Ramadan ma ń kọ́ ọmọ Ramadan ma ń kọ́ ọmọ Laylatul Qadr ma ń kọ́ ọmọ Ramadan imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi ọlọ́mọdé tó bá dìde ní Ramadan ó tún ní ma ń kọ́ ọmọ Laylatul Qadr ẹni bá dìde lórí ẹ̀ṣẹ̀ tí kálukú sẹ̀ lójoojúmọ́ lọ́nìkan lọ́mọ yẹ àmọ́ tó ọmọ lè dìde lóru ẹ̀ṣẹ̀ rẹ̀ fúyẹ́ ọba ti ń nàró tó sọ Allahu Akbar àánú ọlọ́wọ́ sì sọ̀kalẹ̀ lọ lérí àforíjì ọlọ́wọ́ sì sọ̀kalẹ̀ lọ lérí àforíjì ọlọ́wọ́ sì sọ̀kalẹ̀ lọ lérí ọlọ́wọ́ máa rí especially tí lè bá fẹ́ mọ́ta lásìkò sàárì ẹmẹ́jà ti ṣeré ibẹ̀ lágbára ẹwà ẹkún tó ń sún yẹn ibẹ̀ ló ti pè ọlọ́run ààrẹ lọ́jọ́ pípẹ́ àsìkò tó bèèrè lọ́wọ́ ọlọ́run fún alálàáfíà ni àìríṣẹ́ iṣẹ́ wà ìwọ́ lórí àìrówó owó ń bẹ owó ń tọ́wà wọn ò tí tí sí ọ ni wọn ò tí tí wọ́n náà sí ibẹ̀ ló ti bèèrè pé ọlọ́run bá bù fún mi lọ́wọ́ rẹ̀ tó bá ti bèèrè ọlọ́run ti sọ̀kalẹ̀ lọ lérí ẹlòmí wáyàwó ká ọwọ́ wá fá kò rí ẹlòmí lọ́kọ ọláyà ọwọ́ kọmọ wọ́n wá wá fá wọn rí òru lè yẹ́mà bèèrè ẹ̀ ọlọ́run sọ fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹlòmí kan bẹ́ẹ̀ dẹni ọlọ́run wọ́n fẹ́ di wàlí ọlọ́run ọ̀tọ̀ ní tí wọ́n ní kọ́ máa ṣe ọ̀tọ̀ ní tí ń ṣe bẹ́ẹ̀ bá dìde lóru ṣe kìyàmù lèlè yóò di wàlí ọlọ́run tó dá ọlọ́run ni wọ́n mìíràn lẹ́yìn ọlọ́run ọba ní tọ́ba di òru nínú òru fatahajjad bihi nafilatan lak ilẹ̀ anábì dìde kò sí náfìlà asa an yab'athaka rabbuka maqaman mahmuda tọ́ba ti ń ṣe náfìlà lóru agbèyọ̀ sípò tó ga tí ò ní sẹ́ni kankan jẹ́ wà nínú pò náà mahmud òun náà ni ààyè muhammad kan ní ó wà ń bẹ̀ yóò alkiyama tọ́jọ́ gbogbo àwọn anábì ọlọ́run ọba wọn láwọn lẹ́tọ̀ọ́ láti wà ń bẹ̀ tá máa pariwo lọ́dọ̀ wọn ẹ̀dá kan ẹgbà wá ẹgbà wá ìlà wá gbogbo àwọn àtàwọn anábì ọlọ́ àtàwọn ṣéwù àti gbogbo àwọn wòlíì lájọ máa káàkiri àwọn anábì ọlọ́ àwọn anábì ọlọ́ tó kún wọn ni ẹ máa lọ́dọ̀ Muhammad ọlọ́wọ́ wá nílẹ̀ anábì yìí fún ní ààyè yẹn tó ti bẹ̀ mí tó sì pẹ̀ wọn lọ́dọ̀ mi ààyè náà wọ́n pẹ̀lú makam Muhammad ọlọ́wọ́ sọ fún anábì ni pé ààyè yẹn kílọ̀ láwọn wà lè fún yàn láyé látara ìmá dìde lọ́rùn ẹ má yọlẹ́ o ẹnu ọba tí ramadan jẹ́ méjì yìí sin ẹlòmí ò di kìyàmù lé ní mọ́júmọ́ àná lé ní mọ́júmọ́ ah alìjánà dáàrin sí jama lẹ́yìn náà bùkátà ń bẹ́lẹ̀ rẹpẹtẹ tilé ayé àti tọrún kò sẹ́ni tó lè bí ara rẹ̀ babológun àfáàdáfà ò lè ṣe ọ̀pásítọ̀ ọ̀ṣẹ́ nìkan tó lè ṣe lẹ́yìn ọlọ́run ẹ̀yọ́ miami abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lẹ̀ mọ́sàájọ́ ọ̀rọ̀ wa lọ́rùn fastagfirullah innahu wal ghafurur rahim alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ó yẹ ká máa òun náà ló gbogbo rẹ̀ gbogbo tọ́lọ́n sọ fún wa pátá ọ̀dọ̀ ọlọ́run ló ti wá abẹ́lọ́ nínú àánú àti agbára rẹ̀ orí tọ́lọ́n sọ fẹ́ni kọ̀kan wa kọ́lọ́mọjọ́ ọba jẹ́ gbogbo ìbádà tá fi sanáà bá nínú Ramadan kọ́lọ́mọsá ìgbà fún wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam kọ́bà gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ Ibadallah ẹ̀yin orísun ọlọ́run ọba wa a ń jẹ́ ìdíbùkọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni Ibadallah wọ́n máa bá kíyà bá àdọ́ Ramadan kí ló kù lẹ́yìn Ramadan jama ìtókù náà ni pé kẹ́nìkọ̀ọ̀kan wa at-tawbatu ila Allah wal ibta'adu amma asiyatillah kalẹ̀ túbá kalẹ̀ túbá kalẹ̀ túbá nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́láwọn bá aláàmà ń torí ẹ̀ sọ ìbínú kalẹ̀ lérí ìlú kan lẹ́yìn táà lọ́wọ́lọ́wọ́ báyìí especially in Nigeria ìtawà wáyé gbogbo nǹkan ti wọ́n ẹ mọ̀ olóòpẹ́ fẹ́ra nǹkan ẹ̀rù pẹ́ ní tẹ́fẹ́ra nǹkan lọ́wọ́ rẹ̀ ń fi sẹ́fẹ́ ní ipò èlò lẹ́ntà láì 14,000 naira ó ní 24,000 lọ́wọ́n ta la ilaha illallah sọ́lẹ̀lá tọ́ èyàn sí lè dákò nínú yàrá ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ 24,000 gan nígbà lóṣù ajẹ́gbẹ́ kò sí nǹkan fún ma tọ́wọ́ tó lọ ẹ̀ẹ́dì bí wọ́n ti ń tẹ́ran èlò ni wọ́n ń tẹ́ran tí wọ́n bá gé ilẹ̀ fún yíbáyìí bóyá mẹ́jọ àbí mẹ́wàá èlò wọ́n ni 35 èyàn sì ní ẹ̀nà tí ń sin lé ó sì fẹ́ jẹun yóò wà fọ́ọ̀sì láti rà ìsì ń gba 30,000 lóṣù ẹ̀mí èlò ní ọjọ́ ẹran yẹn jẹma èyàn dìbì tí wọ́n ti ń tasọ ẹ̀dàkùn mọ́ fẹ́ ra sọ ọjọ́ 25 wọ́n lọ dídí 12,000 ìwọ̀n tí wọ́n ń gbọjà tí wọ́n ń tajà fún wa ọjà ìdáǹgbà ní 15,000 ìdáǹgbà ní Eh, ẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún wọ́n lò ti di 55,000 gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n bá wá ṣiṣẹ́ ẹ̀dàkùn mọ́fẹ́ rí pé àkíní eh, èlò lẹ́fẹ́ ṣe 2,500 lẹ́bàá ń ṣe lọ́dún dọ́lọ̀ aló ti di 7,000 owó oṣù yí padà nìkan sí wọn ẹwà ní wà lóde ọ̀rọ̀ wá débi pé àtòṣìṣẹ́ àtẹni tó gbéṣẹ́ fún ni àjọ ń bẹ lọ́wọ́ ọlọ́ ẹ kàwó kàwó kàwó owó ní ká mọ́ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọba aláàánú kọlọmọ́sà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa kọlọmọ́sà ìṣàwálé lórí rẹ̀ ìtókù wọn náà ni pé gbogbo àwọn tí wọ́n darí wa kán lè túbá lọ́dọ̀ ọlọ́n àwọn tí wọ́n darí káwọn náà lè túbá lọ́dọ̀ ọlọ́n ìtọ́fà tí ọlọ́n fi yí ayé padà báyìí kìí ṣe kòrónà ló yí padà ọlọ́n ló yí hmm, kan láti ṣẹ̀ àwọn nǹkan kan láti kárabọ̀ lọ́lọ́run fi wá sọ ibi kalẹ̀ ọ sọ ìdààmú kalẹ̀ gbogbo ẹni tó ní láàrin ẹbí sìn yóò ti wọ wàhálà torí ẹnìkan ní àwọn mẹ́sàn-án wà lábẹ́rẹ̀ àwọn òní sẹ́gbogbo náà ní mọ́ inú ẹbí tí ó sí wà láàrín sàlọ́ nìkan lọ́mọ̀ crisis economic crisis ẹwà wa gbogbo àwọn ọmọ wọn ti yahoo boys tí wọ́n máa ta àwọn èèyàn láti gba owó lọ́wọ́ wọn ọmọ ètò sọ yahoo plus ìtumọ̀ ni pé bí sí ń lu jìbìtì yẹn yóò tó máa fi àfọ̀ṣẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn babaláwo kan bẹ tọ́jú pé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn àwọn àfóúnjẹ́lábí kan bẹ tọ́jú pé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn ọmọ tí ń sọ yahoo báyàn lọ́wọ́ sí àtibọ̀tán burúkú ti báyàn ní fámílì yẹn òwọ́n náà ti mọ̀ pé tó ọmọ ẹ ti already kọ́ ọmọ rẹ ti jọ́ tó wọn kọ́ ọmọ rẹ̀ tíjọ́ tí wọ́n ju táyà sí lọ́rùn lókùn kọ́ ọmọ police station pé ó ti délẹ̀ o máa bọ̀ ọwọ́n inú rẹ̀ ń dùn yá ibi ọmọ rẹ̀ sí yàwó adigunjalè ni wọ́n pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti bí malimati sí yàwó ìtumẹ̀ ni pé èèyàn láti yọrí láyé má ọ̀rọ̀ aṣiṣẹ́ tó lè ṣe láyé ẹ̀ eh, tó lè tẹ́ lọ́rùn ẹni tó tẹ kọ̀mpútà láàrin wákàtí kan tó rí 10 million kọ̀wárí wòye mọ́ wọ́n wá ní kọwàá máa lọ lè ṣiṣẹ́ wọ́n máa fún ní 50,000 kò jẹ́ ṣerú ẹ̀ o lè níkù tí ó máa ṣe kíní tí ó máa jà bàtí máa ń jalè yẹn jalè yẹn kí náà padà gbẹ̀yìn jama nínú ọgbẹ̀yìn òun náà máa bàbá ẹ̀ kọ́lá ó tún dọ̀tí Islam wọ́n ní mùsùlùmí gbogbo àwọn tí ẹ jẹ́ ẹlẹ́rìí wa ẹ̀dàkùnrin mọ́sá ìṣàánú àwọn náà kò yé wọn má ó ti dàrú wọn lọ́wọ́ ṣẹwárí kìí sáwọn nìkan ni wọ́n ń sẹ̀ gbogbo anáàlájọ́ ń sẹ̀ àdá ẹni tó gbà yẹn ní sí skul pàpáìtọ̀ tí ò san oṣù engineer ó káwọn yẹn lọ sí site la ilaha illallah bricklayer carpenter furniture gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ oye ó kó kọ́mọ sanwó fún wọn ó sì sálọ nínú wá kò kí làwọn ṣe èpè ṣe ní èpè àbí tọ́ bá sàbòsí lókù tọ́ bá sàbòsí èpè yẹn rọ̀ dáwọ́dùn mazlum lẹ́sà <laughs> yóò mọ̀ lọ́dọ̀ ọlọ́run sòsẹ́ ni kò sí nǹkan kan tí ó di lọ́wọ́ ipò ẹni ẹni tó sàbòsí yẹn ó ti ṣe kankan síwájú ọlọ́run bàbá rẹ̀ jẹ́bà kan òun náà ti lọ mọ́ká ìrọ̀ gbogbo ọlọ́run ní wò mọ́ ọlámọ́ sọ sàbòsí fún olófin sépèlé ọ àfẹ́ bọ́ọ̀lẹ̀ jama àfẹ́ gbèsè ayé rere ilẹ̀ ọlọ́run àásì ń rúbọ fọlọ́run àfẹ́ gbádùn pẹ̀lú òkè ọlọ́run àásì ń ṣẹbọ sọlọ́run mùsùlùmí lè ní ilé lóògùn náà àwọn àtàjẹ̀gbẹ́lẹ̀ yìí sí ibà tẹ̀ ń alẹ́kọ̀ọ́ nìkan lẹ́sìn bẹni tó sírọ̀sì bọ̀tí jímà kọ́lẹ̀ lómi wá kí jímà torí pé wá fẹ́ tọrọ owó ni kìí sí pé wá yá wá sí lọ́wọ́ yọmọ kan nínú màwàgbé pé ọ̀yẹ́ ah, káwọn ti kú mẹ́ wọ́n fẹ́ kú wájú ọlọ́run kò wọ́n kọ́ wájú Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́run bá kẹ́kọ̀ọ́ fẹ́ gbọ́ àdáwò tí ń bẹ lára yìí kò sí fámásì tálẹ́lọ́ náà ti rógùn ẹ̀ àdúkọ̀ wọn ni Kùránì lọ Kùránì ni ìwòsàn kòrán ní ìwòsàn ẹjá fẹ́bọ́lẹ̀ lóògbà tàbá ń ṣẹbọ tàbá ń ṣògùn kìí ṣe pé ìbáṣẹ máa bá lọ ọlọ́run ti sọ fẹ́nu kòrán ọlọ́run ti làmọ́lẹ̀ misalul kì í fi qulubil ladhina kafaru ru'ba bima ashraku billah ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n bá ti ń ṣẹbọ pẹ̀lú mi èyí fi payà sí wọn lẹ́mí ẹ̀mí wò ní balẹ̀ nítorí pé wọ́n ṣe ṣíríkù wọ́n ṣẹbọ bọ́lọ̀ ṣe sọ́nù kòrán ni mọ̀ sọ́yìn <laughs> ọlọ́run lọ́kàn wò ní balẹ̀ àwọn èèyàn ń pa àyàn wọ́n ń gbé àwọn èèyàn wọ́n kìkì àwọn èèyàn ten million nine million wọ́n dẹ̀ gbóhùn yẹn tó pé àwọn fámìlì ọ̀tà gbogbo tí wọ́n ní èèyàn lọ sí búkà ẹ̀ lò tẹ́ ẹ̀ mọ̀lẹ́lẹ́ gbádùn nítorí àti wàhálà fi dé nìyẹn o lẹ́yìn náà kẹsàn-án tó sínà sínà pọ̀ rẹpẹtẹ sínà àfojúṣe àfọwọ́ṣe àfabẹ́ṣe ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn èèyàn mọ́sìn kankan bá lẹ́yìn bá àwọn mẹ́rin bá ní girlfriend mẹ́rin àbí márùn tí máa ń lò tẹ́lẹ̀ wọ́n mọ̀ juwọ́ sí ní pé má pẹ́ o kọ́lọ̀ mọ́sá sọ àbí aburú bẹ́ẹ̀ ẹ̀hẹ̀ dákun ẹ̀rí pé ọpọlọ ti dàrú eléyìí fẹ́ yàwó fẹ́ máa tọ́jú ẹ̀ eléyìí sì sìnà talẹ́yẹ kátàlẹ́yẹ kí ẹgbà tó wọn lóògbé nínú láàrin àwọn méjèèjì Ramadan tán tẹ̀sílì láti dé wà nígbà sọ̀rọ̀ ó dúdú àtán ọwọ́ bẹ̀rẹ̀ pé àwọn sọ̀rọ̀ àbàṣẹ ọlọ́run ọ̀yọ́ ní sí wọn kò sì ní dáa fún wọn afẹ́fẹ́ oní sáàmà tọrọ rẹ̀dí aláwọ̀ fún rẹ̀dí aláwọ̀ kílá fẹ́ mọ́ sí báwọn yẹn oní rẹ̀dí aláwọ̀ lòun fẹ́ mọ́ sí báwọn sàábà afẹ́fẹ́ nílẹ̀ Yorùbá dìbò rọmọdà sàábà báyìí ó sì báyìí sàábà báyìí ó sì báyìí sàábà báyìí ó sì báyìí ẹ̀dá kò sọ́rọ̀ àlùwà látà ní ọkọ̀ wa adúrò rẹ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀tẹ̀ àmà mú sọ abákọ̀kan àmà fagilé a eh Abu Huraira eh Amr ibn al-As a'udhu billah hadhihi min alamati as-sa'a ìtumọ̀ ní pé ilé ayé kò ní pẹ́ tó fi parẹ́ mọ́ ibi àrò pé àṣàṣì oòrùn ní gbogbo ẹ̀dàkùn bá wa ara ẹni o

torí ọlọ́run bá ní nàmàlì ọmọ ìwọ̀lù mẹ́rìnsì ọlọ́run bá ní ẹmá mutima ẹmá takẹtẹ́mà onífẹ́jìtẹ́nibú ẹjìnà kó ń bẹ̀ láàlákùn tó fún kẹ́rẹ́ sórí rẹ̀ ọlọ́run ní sọ̀rọ̀ fa òun ló dá wa ọwá ní orí bú lọ́sàbẹ̀ ṣe pé ànàjá bẹ̀tẹ̀ nìkan ta ọgbà ọta 10 million ó fi jẹ 100 million tó ìjọ́ tó lọ́wọ́ bá mú 200 million ní ọ̀tá ní ó sì gbé nàìjíríà tẹ̀síwájú masalasi imam masalasi tọ́ ẹ̀dá fún ilé afẹ́ sọmọ́ kọ̀ wá kú olú òṣì òun láti jọyìn ẹnẹ́lọ́ ti sépèlé ó tún wá jẹ́ àfẹ́ǹsì afáàsì ẹ̀kọ́ alufáàdásì sáfáàdì sáfáà máa ń sèyẹn afáà máa takò kòrán ó bá tí wọ́n ìgò òróró táwọn olóòrò máa fi ń rọ òróró yẹn ní àmúrígbò sinabu ní ẹbà aláìlẹ́kùnlé wọn rẹpẹtẹ wọ́n máa jí inú sẹ́kùnlé báyìí nígbà bá mú sinabu ilé ayé rẹ̀ ti kílíà ọ̀rẹ̀ sísí ti kílíà àfóbídé àfásúnnà tètè mú kan kọjú ayé rẹ̀ tó lọ wọ́n jọ hàn lè mọ̀ ti wọ́n náà ọjà sí ibi tọ́lọ̀ ń kọ́ pé yọ́sẹ̀lẹ̀ náà sí kankan bẹ́ẹ̀ tó lè yí kádàrà padà ní àkọlọ́hún àfàdúà àtẹ́kẹ́ ìmọ̀ pé ọlọ́run kéèyàn súnmọ́ lọ́hún ọlọ́run níjà sórí burúkú ọlọ́run bá ní ọmọ asọ́bọ̀kùn mi mùsíbà ọlọ́run bá ní gbogbo mùsíbà tó bá bá yín lé ayé fẹ́bi máa kásábà ti àyè dínkù ẹ̀yin ni mo jẹ yín yà lérí ẹ̀ èyí àyẹ̀mọ́ yẹn tó bá dégbò ṣe pọ̀ tó mọ́ ṣe kó mùsíbà wá ní yóò jù bá ń lọ ọlọ́run tún ṣàánú wa ní gbogbo kan tó rí báyìí o ẹ́dí ẹkọjá mọ́sálásì mẹ́ta mẹ́rin ní ọmọ kẹrùn ẹkọjá ni wọ́n ti ń jó ni wọ́n ti ń lùlù ẹ̀rà àwọn èrò pẹ̀tù wọ́n máa jó wọ́n máa lùlù lérí ilé ọlọ́run ọlọ́mọsà fèrè ní wọ́n kọ́lọ́run ṣàánú ọ àwa àwa dé dákẹ́ ẹgbẹ́ tó dáfà tó ṣe kátikàtì ẹ má dákẹ́ o ẹ má fún lésì ẹ má fún lésì kọ́ máa gbọ́ nítorí kó bá yí padà àdídórí àwọn tọ́fẹ́ sọ̀nà kánmọ̀ bá sọ̀nà táàbà kan bá sọ kó sọ lẹ́wẹ̀ báyìí ilẹ̀ òní sùn whoever nítorí tábà <laughs> ń jalè mọ́dákẹ́ ẹni tí ẹ̀ ọlọ́wọ́ ní wọ́tẹ́kù fitna ọlọ́wọ́ ní wàhálà kan wọ́tẹ́kù fitna ọlọ́wọ́ ní ẹbẹ̀rù fitina kan tọ́badé Allahu akbar la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́wọ́ bá ní kìí sáwọn tọ́sàbò sí nìkan ni wọ́n jìyà ẹ̀ ẹ̀yìn tẹ́ jẹ́ kó jẹ́ jẹ́ tẹ́ǹsẹ̀ bá dà tẹ́ǹsẹ̀ lọ́n tẹ́ǹ gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu ọlọ́lẹ́yìn náà jẹ́ǹbẹ̀ ìtàn ẹ̀wà jẹ́ǹbẹ̀ má sí abádébi tó ti ra gàrí wọn nítorí pé ìwọ̀ bá wọn sẹ̀ iye gàrí tiẹ̀ iye báyìí ni wọ́ra àbí iye ráìsì tiẹ̀ iye báyìí ni wọ́ra àjọ ọmọ bá yí náà ní jama nítorí pé ìtọ́fà ni pé ẹ̀yìn ṣèbàjẹ́ àwádákẹ́ àwọn kan jalè adákẹ́ àwọn kan safẹ́wó adákẹ́ àwọn kan tatẹ́tẹ́ adákẹ́ àwọn òfin ẹ̀fẹ́mọ́lẹ̀ ẹ̀fẹ́mọ́lẹ̀ ọlọ́wọ́n bá ní tíyẹ̀ bá dé gbogbo ilẹ̀ jọ fún bẹ̀ àwọn bẹ̀lẹ̀ kọlọmọ́sà ìṣàánú wa o kọlọmọ́sà ìṣàánú wa o kọlọmọ́sà wa especially àwọn afọ́sìn àṣàlátù ti tó àṣàlátù sunday ó ti tó ẹ̀yà lè stop rẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́lẹ̀ sọ́jọ́ ọba gbọ́ ìjọ mọ̀láyíkà kú bá yọ sí ọ lóòótọ́ mọ̀ pé ní tí ń sọ yóò dodo àwọn èèyàn ò gbé kalẹ̀ nítorí kí lè bá mẹ̀sìn ó gbé kalẹ̀ kan lè bá gbowó ni báwọn CAC àwọn rìdíìmù ṣe ń ṣeun bákan náà prógámù wọn àwọn òwúrẹ́ láti bọ́kàn sọ̀rọ̀ wọ́n ò gbé tán bá ní káwọn máa ṣe wáṣẹ́ fún yín wáṣẹ́ bá ti dóyìn láyìn ní fowólẹ̀ mọ́ ẹ̀já kúkú máa kọrin ẹ̀já máa dáwákà ẹ̀já ọ̀pọ̀lọpọ̀ ní ṣìlẹ̀ sóògùn lábẹ́ wọn gbogbo àwọn tó ti túbá kọlọmọdé wọn tó padà síbẹ̀ mọ́ ẹ̀yìn tẹ́ tútúbá kọlọmọdé túbá sórí ilé ayé tàwà yìí ọlọ́wọ́ba àlá ó fi kátúbá ó fi ìmọ̀ fi ń sínà orí ká máa wà ní ẹ̀ṣẹ̀ ọlọ́mọ fi ń ti ọ̀nà orí fún yàn ọlọ́nifà kúlẹ̀ tó sọ́kì fún ọ̀bọ́kùn anábìwà náà alẹ́sàtọ̀ sọ́lá ó ní wọ́n ọlọ́wọ́ba ibọ́ jẹ́rìí sí pé mọ́ sọ fún wọn pé ẹ tọrọ àforíjì ẹ má ṣe máa innahu kana gafara ọlọ́wọ́n bó foríjì yìí yursil as-samaa alaykum midrara yóò wà rọ òjò fún yín wọ́n ta àkó kan ní sí ní 19.5 20,000 naira àkó gàrí kan wọ́n á bèèrè àwọn ìpé kí ló dé wọ́n lé òjò ọ̀rọ̀ lọ́tọ̀ àbí òjò mẹ́rin rọ́rọ̀ lọ́dún níjọba gbọ́dọ̀ bá ti rọ̀ máa wà láti dé ni anábì Nuh ó ní ọlọ́run ọ̀rọ̀ òjò fún yín láti wọ̀yọ̀mùdídìkún bí amúwàlì ọlọ́run bá aláyọ̀ da owó sílò fún yín ẹ máa náwó rọrùn wọ benin ọlọ́run fún yín láwọn ọmọ dáadáa wọ ìjálẹ̀kùn jẹ̀nẹ́tìn ọlọ́run wà fún yín ní ọgbà oko tí ò ní sí wàhálà mbẹ̀ ẹ dákun tí gbogbo ọyọ síbẹ̀ wọ ìjálẹ̀kùn àdáhárá obi tó máa sàn fún yín tọ́jẹ́ ẹ má jà padà síbi ebi wa ebi ta ti bí ilẹ̀ ká tó gbà wẹ̀ ẹ má jà tó padà síbẹ̀ ká máa kó jẹ mọ́ kádàkùn torí tọ́lọ́wọ́n bá aláà ká túbá bẹ́yìn bá ti ń túbá ọlọ́wọ́n máa sọ̀rọ̀ ẹ̀rọ̀rùn tí ìbá ti dúró tọ́lọ́wọ́n oyé tí ó gbára lé nǹkan mí ọlọ́wọ́n máa sọ̀rọ̀ ẹ̀rọ̀rùn tí ìbá ti ń ṣe sàárà ọlọ́wọ́n máa sọ̀rọ̀ ẹ̀rọ̀rùn gbogbo èèyàn olówó ẹ máa tọrẹ torí kówó yín kọ́ bà tán gbogbo èèyàn ọlọ́rẹ ẹ máa tọrẹ torí tọ́lọ́wọ́n bá aláà ń fún yín kọ́ bà tán kọ́lọ́ ní bàtà yín náà lọ́rẹ gbogbo ọ̀tá ní kábàjá lera wa lọ́wọ́ nítorí kí wọ́n tó rí náà kọ́ wà wá di ẹni tí ò ní rí má torí òfin ọlọ́ọ̀ ni pé bọ́ba ti ń fún yàn á mọ̀ fọ́ tọ́ba ti ń ṣe dáadáa sí yàn á mọ̀ ṣe dáadáa sí ọ tí wọ́n náà tọ́ba ti ń rẹ̀yàn lẹ́kún tó ń numi kúrò lójú wọn ọlọ́run ní jíkí wọn náà ṣẹ́kí ní kí wọn náà sọkún òfin ọlọ́run lẹ́rí lẹ́ni ẹ ẹni bá ti ń bóyàn lásọ kò ní rìn òhò ní bá ti ń bóyàn bàtà ìlú yìí bí abadé ìsìn ọ̀dá ni pé ká lè tú bálọ̀dọ̀ ọlọ́run ká má ṣẹbọ mọ́ lẹ́yìn gbogbo àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ sínà ni tẹ́tẹ́ ni ọtí mímu ni owó èlé ká sí lẹ́yìn náà káwá gbìyànjú ká máa sàárà ẹ pé nǹkan yí padà pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wa bí àbá lè ṣe gbogbo ẹ̀ individually ó rí bọ́lọ́wọ́ sí máa sọ̀rọ̀ tiwọn nìkan wọ́n kàn máa alhamdulillah lóòótọ́ kò sẹ́kù àmọ́lọ́wọ́ bá alá kò fàyè ní ọlá abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkan kan ọkùnrin wa kọlọ̀ṣọ́wọ́ lórí rẹ̀ obìnrin wa kọlọ̀ṣọ́wọ́ lórí rẹ̀ àgbánú wa ọlọ́mọṣàṣọ́wọ́ lórí rẹ̀ ọmọ kékeré náà ọlọ́mọṣàṣọ́wọ́ lórí rẹ̀ اللهم يسر أمورنا وكد ديوننا أعد علينا عواما عديدة وأزمنة مديدة اللهم هب لنا من أزواجنا وسرياتنا قرة أعين واجعلنا للمتكين إماما ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا لقوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إلى مواتنا وأموات المسلمين وكل الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين وعيد المسافرين والمسافرات اللهم فقهنا هذا الدين وعلمنا تعويل القرآن اللهم ارحم صحابة رسول الله صلى الله عليه وسلم وتابعيه وتابع تابعيه والأئمة الأربعة والداعين إلى سبيل الله يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام اللهم نسألك فعل الخيرات وترك المنكرات وهب المساكين اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين فاستغفر الله إنه هو الغفور الرحيم